There are times to talk and time to shut that mouth. There are times to talk and time to shut that mouth. Everybody join me and sing. There are times to talk and time to shut that mouth. There are times to talk and time to shut. There are times to talk and time to shut yeah, that really. mouth. bo bokúbo mọ́ra gbóhùn sókè wọ́n ní kó sọ̀rọ̀ sókè ọmọ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láyé tara rẹ̀ á bá o bá ilé sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ kíní kan o ẹnu mi kọ́ lẹ́ ti yẹn o àwọn ikọ̀ kò fẹ́ lóde o ọmọ mi. jẹran jẹgungun. wọ́n ń bẹ wọ́n ń bẹ lóde. ṣèbè mi lóye ṣèbè mi lóye o ṣèbè mi lóye ṣèbè mi lóye o ẹ̀dùn ọkàn mi ẹ̀dùn ọkàn kọ́ tèmi wò ṣe bẹ́ẹ̀ mi lọ yé o. Yeah, àrẹ̀mú báwo ṣàlàfíà ni um, ṣé kò sí wàhálà. ẹ kò sí wàhálà kankan àmọ́ kankan rú mi lójú. kó tó rú ẹ lójú where's my wife. ìyàwó yín bẹ́ẹ̀ nulẹ̀. so kí ló rú ẹ lójú. ada ah, fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹnẹrétọ̀ ni màdàmú tàn wọ́n dẹ̀ ṣe múnádé mo pé kí n wọlé kí n ṣe sákúgbèkà sókè mo gbálẹ̀kùn tí ó á ti fẹ́ẹ̀ tó two hours mo ti ń gbálẹ̀kùn màdàmú kò ṣílẹ̀kùn o o dẹ̀ ṣọ́ pé kò sí nǹkan. a ní kò sí wàhálà. bíi what again dámi lóhùn kí ló tó ń ṣe rẹ báyìí dámi lóhùn kí ló tó fẹ́ ṣe rẹ léṣe as in kí ló tó fẹ́ parẹ́ ṣé lè tó ṣe ló máa solve problem ni àbí how many times mo fẹ́ sọ fún ẹ. Dá mi There are times to talk and time to shut that mouth. Babe, you know I love you so much. There are times to talk and, let me tell and you time to shut that mouth. Ṣé o rí gbogbo nǹkan tó Everybody join me and say there are times to talk and time to shut that mouth. Tí o bá ṣe tẹ̀sí ronú, o láti máa fa nǹkan tó yẹ máa ń fà yìí. O láti máa mọtí. Sọ fún mi ṣé ọmọ rí kan mọtí ni? Àbí ọmọ rí kan ń fẹ́ lè tán fa yìí? dání àti pé ṣorí ìwé nǹkan ìwé ó máa ń ba nǹkan jẹ́ lára ni azin kò mẹ́ràn ó ń ṣe ẹ̀ bíi mo tún ṣe ń bẹ sọ̀rọ̀ tí wọ́n máa ń pín sẹ́nu ok hold on mo ṣe ń bẹ sọ̀rọ̀ náà ni ṣùgbọ́n gbọ́ tẹ̀mí ẹ̀sìn tí orí tí nǹkan bá ń ṣe ìwáyé tẹ́ni bá ti wá mú ìròyìn tó ń ro every day ó ń ba nǹkan jẹ́ lára ẹ̀yọ́ yíyá wa sọ fún mi gbogbo tó ń rò yìí tí nǹkan bá padà dá tó rò ẹni tì mọ́ tọkàn wa balẹ̀ ṣé mo pé gbogbo ohun tó ti rò yẹn tó ti bà kọjá lára rẹ̀ wàá tó wàá máa mú owó nínú owó àwọn afinimọ̀sí rò rẹ̀ tó yẹ kó ṣe lọ́wọ́ let me tell you gbogbo nǹkan tó bá lè láyè tíyàn bá ní ìṣòro azin ó ṣì máa dẹ̀rọ ok. let's go listen. There are times to talk and times to shut your Babe, your phone. ènìyàn ló kẹ́sìn lóró ẹ̀sìn oníkà o ẹ̀sìn wọ̀ sí gentle animal ọmọ adarí wọnú wọn sọ ọ di káníbà ṣùgbọ́n ọmọ àlè lórí inú tí kò bí ọmọ àlè náà bẹ́ẹ̀ tí kò gbọ́ o ọ̀rọ̀ yìí ta kókó gidi gan-an sọ̀tàndà kúndé marian dansundere o tán. ọ̀rọ̀ tán ẹ̀. Parallel. Mm. Stop. No. No, they're not soft. Eh? Stop. Oh. No, no. Oh. Keep you should answer. Show us some people say more, you know. Little Shibai now. Oh, God. What now? Stop, stop! in the stoop now. wọ́n kí tún pààrọ̀ bàbá ẹ̀ kí ló ṣẹlẹ̀ ń sìn. not in the mood stop. kò sí mood. babe you know what mi ò bẹ ṣàgídí mo ti gbọ́ ò sí mood tí ò bá sí mood tí n bá wà mood fine nǹkan kan náà náà ok mi ní four point as in mi ní tọ́ṣẹ̀ mi ò ní tọ́ṣẹ̀ mi kàn fọ́ọ́lì nípò mi i will be fine. It's supposed to be a mutual thing bọ̀ kí ló tún ṣe báyìí náà kí ló tún ṣe báyìí kọ̀ọ̀kan náà ṣé tó máa ṣe bí jẹ́tù jẹ́tù fún ẹ ṣé èmi ìgbìkọ̀ sọ mí jẹjẹrẹ nínú ilé ni láti jọ ẹ̀. ó ṣe rán kan. Stop! Isn't it now? Ah, do you want to force me? Ìjọba ó fẹ́ fagídí bá mi sùn sí Ah ah tó fi tipátipá ṣe nǹkan téèyàn fẹ́ ṣe. bí bí bí. ṣe wà sí bóyá kan ojú kan lọ I don't know. traveling? Yeah, mo ń travel ni o. Mo ń jáde kó nu life ẹ̀. As in mo ń travel out of your life. As in kò fúnlẹ̀ sórí ọwọ́ mi. Ó rẹ̀ pé kò ní kan wà tí ò yẹ. Ó mọ̀ kó da kéèyàn bọ́mọ sọ̀rọ̀. Kò gbọ́. Then wọ́n tún sọ pé ọmọ tí bá ń bá sọ̀rọ̀ tó bá warùn kì. Máì kì í tọ́ ẹ o. Ó ṣètò àti parun ni. How many times fẹ́ bẹ̀ sọ̀rọ̀ nulẹ̀? Wọ́n máa ṣe pé mi mo nílé mi mo nílé. Bí àwọn kó wá bẹ́ẹ̀ mo ṣe ń bẹ̀ sọ tó lè gbọ́ sí mi lẹ́nu dá mi lóhùn o pé ìwà tinúmi tinúmi tẹ máa ń wù yẹn ó máa ń kó ba yín ni tàbá máa wí tọ́sìn wàá gbọ́ ti kalẹ̀ wàá máa mú bẹ́ẹ̀ tó ṣe pé fún tó bá mọtí wàá gbé kan sẹ́nu ọmọ yẹrẹ kuru báyìí ẹ̀ ń pè é ní bàbá àbí whatever àbí loud ó wá loud lé ayé ẹ̀ òṣàgbọ́gbà lè gbèmí ṣé bí mo bá ṣe bá mi ni sọmi ti táwà kalẹ̀ tù àti ní tó bọ́lọ́hún dúró jẹ́ kí n bọ́lọ́hún dúró sórí ọwọ́ mi kí ọ̀nà màṣẹ láìpẹ́ rẹ lọ mo play gentle boy mo ti jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ bọ̀ gbogbo ẹ̀ náà zero ni zero ni àmọ́ ọmọ báyìí sọ ẹ̀ ní gbọ́ tó bá ẹ̀ máa sọ pé ẹ̀ lórí ọkọ ẹ̀ lórí ọkọ ẹ̀ lórí ìwà ẹ̀ lórí anything àfọ àfọ àforí fake life ọ̀dẹ̀ ọmọ ọ̀dẹ̀ jásijàsi wò ó ṣo fẹ́ gbọ́ àti ó mọ̀ mí dáadáa ó dẹ̀ mọ̀ mí tán mo ṣe ń lọ yìí ọmọ first name ọmọ middle name mi ọmọ middle name rà ẹ́ ire ni mò ń jẹ́ náà sọ mí ire ń jáde fún ẹ báyìí àti ire ń lọ fún ẹ àti gbáre mú ẹ báyìí ọwọ́ náà bá ló kù. ó ṣùwọ̀n pé màá gbáre mu. má tiẹ̀ máa lọ kí ló kàn yín èmi gan fẹ́ dá wà mo fẹ́ kí ọkàn wà nílé ayé mi lára bóyá ó tó máa sọ mi pé má mọ tí má fa sìgá má fa kiri kan. kí ló ń wá kiri sí sọ fún mi are you normal. ọ̀gá kí ló dé ẹ̀ ń travel. gbèrè e lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ pé ṣé mò ń travel. my friend lọ sí jẹ́ fún jàrejàre tí bá fi kanra mọ́ ẹ̀ o máa hate mi ó tún lọ́nà kò lè gba báàgì lọ́wọ́ mi are you normal. lọ sí gate jọ lọ sí gate wá ẹ fi kọ́ra tó ṣẹlẹ̀ nílé mọ́ ẹ. wo mo ń lọ yìí nítorí tó bá tún rẹ́sẹ̀ mi bí kò gé ni o nítorí tó bá tún rẹ́sẹ̀ mi bí kò gé. ọ̀gá kí ló dé ẹ̀yin lọ́kọ́ màdámù. mo rò pé ó yá gé ni o o ti gbọ́ tó bá ti rẹ́sẹ̀ mi nù lé kò gé òkè kí gbé báàgì fara mi sínú mọ́tò ráì àmì ìṣọ̀kú gbé sọ́wọ́ ọ̀nù báyìí ọ̀gá èṣù rèé ẹ̀ ń gbèṣù láyé rèé. Dey back sókè my friend. wàhálà ọ̀gá ẹ fẹ́ gbèṣù láyé rèé èṣù rèé. ó dà pé èṣù yẹn fẹ́ pa ẹ èṣù yẹn fẹ́ pa ẹ bí. ó dà pé orí ẹ yìí màá fọ́ kí ni mo rí ẹ̀ dànù. o ní láti bá mi wẹ̀yìn màá bákọ̀ fún ara mi ó ti gbọ́. mo fẹ́ báyìí ṣe géètì dada. owó mo fẹ́ kí n pèrè fásitì ẹ̀mọ géètì. rárá ọ̀gá èṣù rẹ o. èṣù kí n jẹ. ẹ má má dé èṣù máa yọ ọ̀gá. èṣù máa rè é. ẹni tí mo jágbàjàgbà ìgbà ìdúró ọlọ́run nígbà tí gbogbo ẹ̀ ń dùn tó ń lọ́ṣẹ́ pè mí sí mi ó wá fún ọ̀bá yìí ṣe wá ń pè mí kí má máa láláṣẹ kiri èèyàn wá dì ní làákà ètòjọ ọkùnrin kò kì máa lọ́n kó bóbìnrin gbogbo ẹ̀wà tó dúró bẹ̀sẹ̀ tó lè mìíràn sákìrì bí àṣẹ láyé capital ìgbà bọ́ọ̀lù ní czech republic ọwọ́ alábàá ń kò fẹ́ o ọkùnrin tó wà ní làákà orí kú tó máa ń gbẹ̀yìn fún. uncle talks kan bínú lọ bẹ́yìn gbogbo àtọ́wá ń bínú yẹn ṣé ìwọ ò bẹ̀ wọ́n ni ò bá wọn sọ̀rọ̀ ni. nǹkan tó wù ló ṣe mi ṣáà ní para mi. Ah, ah, ah. jẹ́ ká sọ̀rọ̀ sí mi tọrọ wa nǹkan tí wọn náà ṣe ò dáa nǹkan tí wọn náà ṣe ò dáa a lè tó báyìí ká má lè bára wa sọ̀rọ̀ báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ fún boyfriend ẹ kó dáa náà. kí ni mo ṣe tí ò dáa ṣé àgídí ni. àánú ẹ̀ ń ṣe mí nǹkan tó ṣe ò dáa. really. nǹkan tó ṣe ò dáa. èèyàn sọ pé òun wà in the mood ṣé ṣé kò lè sọ bẹ́ẹ̀ ni ṣé o lè sọ fún boyfriend pé baby i'm not in the mood. mo ṣe máa sọ fún boyfriend ẹ kó o sí in the mood tó bá sí in the mood lé á lọ wà ní in the mood ń ta nà ó wo tó tọ́ ni mò ń sọ fún ẹ báwo ló ṣe máa sọ fún boyfriend ẹ kó wà in the mood. wo ẹ jẹ́ kí n sọ̀kan fún yín ọ̀rẹ́ tó bá máa bá nìkalẹ̀ kò ní dalẹ̀ èyí tó bá máa dalẹ̀ kò ní bá ní kalẹ̀. tètè bá sùn tọrọ gbó. ẹ fèmí lẹ́nu. ẹjọ́ máa ń rán òun ní tètè sọ tòótọ́ fún mi. ọ̀rọ̀ ọkọ àtìyàwó ò máa ṣe ń dá sí i o mọ̀ bóyá bọ̀bọ̀ yẹn ó ti ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó máa bá a bá ilé ẹ̀rù jọ ó wá ń sọ̀pọ̀ọ̀tẹ̀ báwo ló ṣe máa sọ̀pọ̀ọ̀tẹ̀ ó lóun ò sí ìmúdodè tó wá ń sọ̀pọ̀ọ̀tẹ̀. ẹ bóyá o kì í ṣe big deal kó ṣe every time ni o máa ń wà in the mood torí mo sọ fún boyfriend pé mi ò wà ìdìmúdùn máa bínú lọ ṣàṣẹṣẹ ń ṣe ni. mo ti gbọ́ nísẹ́yìn kó tètè ṣáralẹ̀ fún kó tètè ṣe kó tó ṣe kó kọ́ọ̀mù kó ṣe yáyò ká yáyò kó tètè dé kó tètè dé kó tètè máa lọ síbi tó ń lọ onígbò sí ìdìmúdùn àlọ́ wà ní ìdìmúdùn níta kò sí wàhálà. <laughs> yáò yáò yáò kọ yẹ yẹ yẹ ni. mo sọ wa ilé ẹ̀rọ bọ́jà níbo èmi ọmọ àlù kan lọ́gbẹ̀wọ́ máa kú ya ẹ pa àbúkú ẹ pa wàá bá níwọ̀n lọ̀gá máa kú ya ẹ ọmọ sùnwọ̀n iye ìwọ mi lọ́bẹ̀rẹ̀ mi lọ́ra èmi èmi à níbo gáràjì wọn mọ mi àbí kí wọn pa ìyá ẹ. máa fà bọ yọ èyí. ó yá tó bá bí yàrá fà bọ yọ. èmi àbú ebè. tó bá bí yàrá fà ikú wa pa ẹ. èmi ebè àwọn ọmọ ìkúlẹ̀ lẹ́yìn ni. èmi ẹlẹ́dẹ̀ lọ́wọ́ àti sẹ́rẹ̀ náà o. ikú wa pa ẹ. èmi èyàn lọ́wọ́ lọ́wọ́ bèrè mi lọ́wọ́ yín kápítà. lọ́wọ́ bèrè lọ́wọ́ kẹ́dẹ̀ bàtà yìí. ìgbà káwọn tábàkì pẹ̀lú tata ẹ̀ mẹ́ta. ikú wa pa ìyá ẹ. ẹ bá bínú mà ẹ what is going on. mọ́mí wọn ọkọ tó ṣe wọn wá sí fọ́ọ̀mù ìlera wọn kiri. ẹ ẹ sima a ló máa pẹ́ ń pọ́ orin sí ní o kíníkan kíníkan mo fẹ́ kúnyà ẹ̀pà kí n bá sípò sí ní òyìn bá ìyá ẹ má yẹ kí parọ́ tọ̀ yìí olórí burúkú lélẹ̀ ṣáìkú dẹ̀ máa pààyà ẹ̀ ẹni ẹ̀ máa mi fà á ah. ẹ jẹ́ dírẹ́fà mo fún ẹ ní head of department hod ẹ ló jẹ́ difa department ẹ ó dẹ̀ tún bá mi fà sọ fún èmi lè jẹ́ personal pa sí ọ̀nà rẹ̀ bu báyọ̀ sọ fún eh, mi fà. ẹgbẹ́ ọkọ ẹgbẹ́ ọkọ ìyá ẹ lọ bèrè mi lọ́ra àmà wọ́n máa wọlé ọlọ́ máa wọ́. tó bá gún mi tó bá ti wọlé kò ní ẹ ti gbọ́ mà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ èèyàn lẹ́nu màá gún yá ìmàdẹ́kùn. ẹ wọlé mà ẹ jẹ́ n tẹ́ ìyá ẹ̀ mami ikú rẹ̀ bá pa ìyá ẹ̀ ikú rẹ̀ bá pa bàbá bàbá ẹ̀. bí mo ṣe lálàyé mi ẹ̀rù dẹ̀ ń bà mí gidi gan. torí irú àlàbẹ̀ yẹn ó yẹ kó tó bá interpret wá tí mo pé àwọn political enemies mi àwọn opponents wa àwọn náà ń gbọ́wọ́ kọ́wọ́ ọlọ́run dẹ̀ ti fi hàn wá nìyẹn pé wọ́n fẹ́ gbọ́wọ́ o ogun tí ọlọ́run bá dẹ̀ ti ṣẹ́ ọlọ́run fi máa hàn yàn ọlọ́run ti fi hàn ẹ́ nìyẹn kí ogun yẹn má bàa ṣe kiri kó má bàa lè rí don't worry yourself. ẹ bọ̀ tí èmi ò bá wá da lábàá pé bóyá kà pé pásítọ̀ ká ṣàlàyé fún un ó bá wa tún ṣe prayer sí i. pé pásítọ̀ bẹ́ẹ̀ ni. tọ́lọ́ ti don't ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká pe pastor. ṣé kó tó bá wa ṣe prayer sí i. good morning sir. yes. yes. good morning. yes. Um, sir àwọn tí wọ́n máa ń gba palliative fún tiwọn tán sir. Ah. yes sir. wọ́n tún mẹ́rọ. they are up to thirty five to forty sir. <sighs> okay. ṣé ìwọ́n dáná ṣe ọlọ́fun náà láàrin ìyá rẹ̀ owó wọn ni ẹ̀yin mọ̀ sá àwọn tó wà ń kúrò ní wọn mọ̀ máa ń ṣàṣì bẹ́ẹ̀ dé pàtó. ọ̀rọ̀ excuse me. Morning, ma. Morning, ma. I'm saying a good morning to you. Good morning, ma. The beautiful one. Madam, good morning, ma. Oh. oh. I'm sorry. Good morning. I was in Lima. It was fine. Just fine. Man, now was about our breakfast this morning. It's not yet to be delivered, Um, can you excuse me, please? What's your precious. Wow, you have a very lovely name. Thank you. I'm sorry if you don't mind, Mama I like how Mora Jubailo. I, I really appreciate it. Okay. We can just exchange contacts. I would like to talk to you better. Thanks. So can you just Thank you so much. I can call you anytime, right? Yeah. Thank you very much. Thank you. Thank you. Yeah, all ideas are welcome, regardless. Oh, sir, I suggest we should do more adverts on TV station and radio station in order to gain more customers? Or what do you think? Sheyi. Sir. Noted. Noted, sir. Okay. Any other person? Um, I feel we should sell to individuals, maybe some foundations, um, public figures, and the likes. Okay. Yeah. Okay. Okay. Sir, my own idea is that if you baby and car, you like to say pieces to class, brand ambassador, because our fans want to vary on able key, what she and all that. This will create more customers for us. Yeah. Yeah. Ṣèyí, tó nǹkan, Okay. nice one, nice idea, nice idea. Um, sir, mo fẹ́, mo like idea yìí kò fẹ́ pẹ̀lú nǹkan kan okay. I think instead of using one celebrity láti jẹ́ brand influencer a lè lo a lot of them ká kàn máa sanwó fún wọn kó máa bá wọn kó máa bá wọn post bóyá ká lọ Yorùbá sector ká kó àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ̀ then English sector Hausa sector so àwọn followers wọn bí ẹgbẹ́ àti bá gbogbo Nàìjíríà gbà ní. That's good. Bravo. Bravo. Bravo. Bravo. Nice one. <laughs> nice idea lovely one lovely one ah no no no no precious you are good you are too good um ṣe ṣo ní addition to it or àyọkúrò. ọ̀rọ̀ sir i'm okay with it. you're cool torí èmi fúnra mi mo ti get tí mo fẹ́ fààyò gangan bẹ́ẹ̀ so ìyẹn ni ó fi dá mi lójú pé ọlọ́pọlọ pípé làwọn tí mo bá tó pọ̀ <laughs> okay. Um, mo dábàá ká mú pàdé ìwá sí òpin ta support ok kéèyàn kan fún wa ládùúrà ẹni tí o ti mọ̀ ọkùnrin rí kó fún wa ládùúrà eh? eh? virgins or federals federals. <laughs> ọ̀gá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ ra ẹ pẹ̀lẹ́ kó àtàárọ̀ ẹ kíṣìnì ni mo wà mo ṣe oúnjẹ lọ́wọ́ ẹ. Ah! àti yín ni wọn ah! ẹ jọra yín gan ah! ẹ wo mọ́mí yín lábìjọ́ gidi gan ni o ẹ̀yin méjèèjì ẹ jọra yín gidi gan ẹ káàbọ̀ bí mo pa àti yín ni wọn ẹ káàbọ̀. um, point of correction kì í ṣe àbúrò mi ìdẹ̀ ń ṣe ẹ̀gbọ́n mi kì í ṣàǹtí mi ìyàwó àfẹ́sọ́nà mi lè yẹ. Ah, ah, ah, kí lẹ́yìn náà mú wọn lọ síbẹ̀ tó fi gbowó lọ́wọ́ yìí kí lọ́ọ́ lọ ṣe ní junction kí lọ́ọ́ lọ ṣe ní junction ẹ bá ti lẹ́ gbé wọn lọ síbẹ̀ tó máa fi gbowó lọ́wọ́ wọn abẹ́ bíríìjì ti bọ́. ẹni tí mo fẹ́ fẹ́ tí mo fẹ́ fẹ́ òun lélẹ̀ ẹ yé bàdé má ṣe bẹ́ẹ̀ kí ló tẹ́ gbà wọ́n láyà ẹ bá ti má gbà wọ́n láyà kò dáa kó ṣe kó tó dáa. ta ló ń sọ̀rọ̀ alẹ́ ni tí mo fẹ́ fẹ́ lélẹ̀ ìyàwó àfẹ́sọ́nà mi tí mo fẹ́ fẹ́ tí mo fẹ́ fẹ́ obìnrin tí mo fẹ́ fẹ́ òun ni òun ìyàwó yìí <laughs> madam madam madam ẹ káàbọ̀ ẹ wo ẹ kú oríire ni o ẹ ti ṣe oríire o ṣé lájọ tí mo ti wà ní ọ̀ndẹ̀ ọ̀gá yìí tí mo ti ń ṣe lọ́dọ̀ wọn mi ìrọ́bìnrin kankan pẹ̀lú wọn o ṣé wàá rọ́kọ̀ tẹ́wọ̀ yìí ẹ bá bọ̀ dé ń bẹ́ o ẹ wo ẹ ti ṣe oríire o ah, ẹ wo kí ni kí n fa wọn ṣe ẹ bá bí kí n tó ní gbogbo ara mi gbọ́ eh, inú mi ń dùn. ta ni ẹ. màá sì pè yín ṣe gbọ́. àwọn ta ló sọ bẹ́ẹ̀ irọ́. màá pè yín màá pè yín. ipa ẹ máa pè mí. ẹyà ah, ah, madam ẹyà madam madam madam ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ n bá irú àmàlà gbogbo náà ṣó ti yẹ ọ̀gá mi o at last ọ̀gá mi gbọ́dọ̀ fẹ́ yàgò o. biased. I don't want to leave today. I leave tomorrow morning. So that's the request for it. a burial. Exit burial. Anyways, I wish to do that. To that's what I So whatever you want to do, do it now to uh, okay, uh, that's not the problem. máa láì láti wọlé tó ṣe sá kí ni I want to prepare something special for you. Yes, not perfect concept, no, eléyìí very special. I really want to keep for you. Ṣé máa ṣe dé láti interest ṣe fẹ́ pa Forget about that. Eléyìí yàtọ̀. This is coming from me, not from the UK. Yes. Ṣé àbẹ̀ṣọ́ àrà? just. Ah, ṣé èèyàn máa ń sùn lóru táìmù. why we sleep at this time o lè sùn báyìí. Ah, why sì mi ṣe lè sùn. màdé ah, sùn màdé wà òkè wà á dé jí láyà tàlàfíà. ó ṣùn pé màá jí láyà tàlàfíà. mi ò lè jí láyà tàlàfíà tí mo bá sùn báyìí. o kò wẹ́ kó jí láyọ̀ ni. mo ṣe olè mi ti mi ní stress mi ara just like to do this. leave me alone kíyèsí lè bá wà tó ń ṣe báyìí. ṣé mo ṣe dáwà yìí ó wà òkè báyìí. ó wà òkè báyìí má fọwọ́ kún. wait do you want to rape me. mi ò jọ bí sí ẹjọ. ṣé dandan ni mo fẹ́ sọ fún ẹbí mi mo kàn fẹ́ mo kàn fẹ́ dis there lafa wait. ó dẹ ní sùúrù. kí ló tó ń ṣe báyìí fún mi ń bẹ kò sẹ́ni tí ń bí kíní yìí ó dẹ̀ ń sọ pé rárá rárá kí ló wà ń bẹ. ṣé dandan ni. ó sọ mọ́tò pé ṣé dandan ni bọ́ tí ẹ jẹ́ ká try wáyé tó fi ń ṣe báyìí ẹ òun ó yẹ kí n máa bẹ̀ fún kíní náà mo sọ pé ìjọ́ tí mo kọ́kọ́ wá bẹ̀ tí mo gba nọ́mbẹ̀ tí mi bá láìkẹ́ mi ní wá gba nọ́mbẹ̀ ìjọ yẹn. àbúrò bóyá mo ṣe rí bóyá mo máa mi mi strong bẹ́ẹ̀ mo ṣe wáyé kàn tí ẹ jẹ́ ká try lẹ́ẹ̀kan ṣòro nǹkan I don't mean fẹ́ ká máa pariwo bẹ́ẹ̀. mo sì mo sì mo this is my fault I said I'm not in the mood. Oh, sí why you see I will make you to be in the mood. Ah. yes I can make you to be in the mood. give me time sí time ọjọ́ kìíní àná ti wá. kàn time time time gba owó lábẹ́ ṣé oh kí ni nǹkan ló tún máa jẹ́ kí n love ẹ̀ sí ṣé màá tún love ẹ̀ sí tó bá ṣe màá tún nífẹ̀ẹ́ sí ju ti tẹ́lẹ̀ lọ. ṣé ọ̀nà ọjọ́ kìíní àná mo ní kó fún mi ní hours àbí tí mo fún wa ní ẹ̀ títí dé ọ̀nà. mo ti padà wá sí àdètí ṣe ni ti náà. hey then give me time ṣe force mi kí n tó wà ní. táìmù lọ náà ní táìmù dúdú anybody ah. tábàyè ti ṣe nǹkan. sísísísí wọ́n don't I don't want to do it. Wait, actually from at the same time. Torí mi ti wà ní mood. Mi ti wà ní mood báyìí. Oh, fi mood lẹ̀. Please go. Ṣé àbí kí n jẹ́ dọ̀dọ̀? Okay, then. Okay, ah, ṣe ní sinmi. Jẹ́ ká wọlé. Jẹ́ ká wọlé. Just come back. Sure. I will just continue from the back. No, go to. Ah! Go oh, from the back yẹ kó dùn mí dẹ̀ lọ́nà kò dùn mí. báwo ni ẹ káàárọ̀ ṣe dáadáa ni. báwo ni náìtì yọ̀gà ṣe ṣe dáadáa. náìtì mi ok kí ni ó wà fún breakfast láàárọ̀ yìí kankan ṣe mí o bí wílò lógo jí o. kí ni a ní fún breakfast kí la fẹ́ jẹ láàárọ̀ yìí kí ni nǹkan tó wà fún breakfast kí la fẹ́ jẹ kí la fẹ́ jẹ láàárọ̀ yìí kí ni kí la fẹ́ jẹ láàárọ̀ yìí kí ló wà fún breakfast láàárọ̀ yìí kí la fẹ́ jẹ. oúnjẹ oúnjẹ jíjẹ ẹ ẹ ẹ tẹmẹsẹ kí tẹbà náà má tẹbà kò sí kọtà ní kí ṣe tẹbà. mi dárúkọ ẹ̀bà mo ló kí la fẹ́ ok anything no problem n tẹ bá ti ṣe no problem. kí bá yín kó kọfí. anything kò sí wa kọfí àtàmàlà náà dá. ẹ wo kí n wá ẹ̀yin wá. ọ̀gá ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́run a máa ṣàánú yín o ọlọ́run a gbé yín lékè ní gbogbo ọjọ́ ayé yín gbogbo ọ̀gá ṣé rí ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀gá kí ọkọ máa ní sùúrù ni o ṣó ti yẹ yín ṣé rí lóbìnrin gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pápátá ni mo rí o kó ṣe kó bí a sùn wọ̀ra o ṣó ti yẹyin nísìn àmọ́ ṣẹ́ra àwọn obìnrin sùúrù lọ́rọ̀ àgbà ṣé tí wọ́n jẹ́ pé bàbá àti bí ọkọ mi gan tó bẹ̀rẹ̀ sí lémi káàkiri báyìí tó ní lémi kiri báyìí lémi wọnú tọ́lẹ̀tì báyìí akọ́tù sá wọnú bẹ́tírúmù ni akọ́tù sá ọ̀ṣà màsá kiri. ìyẹn tọkọ yín bá ń lé kiri àbí. ẹ ẹ lóru ọkọ mi bẹ̀rẹ̀ sí ní lémi káàkiri bóun fẹ́ ṣe eré ó dẹ̀ lè tirẹ̀ mí ìgbà míì ṣé wàá ní gbogbo ètò ìṣẹ̀lẹ̀ lórí ẹni gbogbo ẹni mo rí o ẹ má ṣe sùúrù lórí ọ̀rọ̀ àdámù. ẹ rí gbogbo ẹ ẹ rí gbogbo àbí <laughs> wow <laughs> that's amazing ṣe àwọn kí mo láì gbẹ ṣe gbọ́ gbogbo ẹ̀ yẹn <laughs> tó gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ lẹ ẹ wọn gbà fún yín ni. so a jẹ́ pé gbogbo bí mo ṣe máa ń pè yín kẹ́ lọ́ba mi bomi wá nínú kitchen ẹ máa ń gbọ́ ẹ máa ṣe wàgbẹ́ gbọ́ ni àbí. ẹ ẹ irọ́ ọ̀gá irọ́ kò rí bẹ́ẹ̀ ṣé rí bẹ́ ṣe ń wò mí tẹ́ bá sún síwájú báyìí tẹ́ sún lọ síwájú báyìí tíyẹn bá ń bá mi sọ̀rọ̀ látọ̀kan máa fọ́lò ojú èèyàn ni máa ń fọ ẹ àti wá láìkì náà. bọ ẹ pé nígbà yẹn ẹ mo rí bẹ ṣe ń sùn tẹ ẹ hanrun gbà yẹn o mo rí bẹ ṣe ń sùn tẹ ẹ hanrun ní òru yẹn o. Ah, <laughs> ọgá ẹ wo ṣé ni bí mo ṣe sùn yẹn pàdé mi ni gbogbo ọ̀rọ̀ yẹn ń fẹ́ sí ẹ̀rùn pé ọ̀rọ̀ yẹn jẹ́jẹ́dà làwa ń sọ̀rọ̀ yẹn o ó dáa pariwo gbogbo ẹlẹ́gbọ́ tá àti ẹ̀ pariwo tá a kàn sí mo sọ pé gbogbo ẹlẹ́gbọ́. irọ́ nẹ́tíwọ̀kì ló sáré ọ̀gá ó dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ ehm, sack letter yẹn náà nìyẹn bẹ́ẹ̀ ṣe máa gbọ́ sack letter yẹn nìyẹn. Ah, <laughs> ọ̀gá ẹ ṣé bẹ́ẹ̀ yìí ló lówó orí mi gbogbo ibi tó bá fẹ́ rán mi lọ ẹ rán mi lọ síbẹ̀ ẹ̀yin lẹ́gbàá mi síṣẹ́ tẹ́ bá ní kí n lọ sí Ṣakí kò síbi tẹ́lẹ̀ lọ ẹ wò ó ṣẹ́ nígbẹ̀tì. ok Ṣakí lẹ gbọ́ ń sìn ẹ gbọ́ sack letter mọ́ àbí hmm? Ṣakí lẹ gbọ́ ẹ gbọ́ sack letter bí. má lọ. ok bẹ́ẹ̀ ṣe gbọ́ ti òru yẹn hmm. bẹ́ẹ̀ eh bẹ́ẹ̀ ṣe máa gbọ́ sáàkìlẹ̀ ta yín nulẹ̀ iṣẹ́ yín ti bọ́ nulẹ̀ iṣẹ́ ti tánu lé. Ah, no ẹ má wọrí ẹ má wọrí màá sọ jẹ́jẹ́ fún yín kẹ́ gbọ́ dáadáa ṣe ti gbọ́. iṣẹ́ yín ti tánu eh, eh, lé. ẹ má wọrí mò ń bọ̀ ṣẹ́ gbọ́. files àwọn tó dìbò parallel election fún máa ìwọ̀n ọmọ kan tó ń ṣe o <laughs> eléyìí máa ṣe nǹkan tó ń sọ ẹ̀ mo rò bẹ́ẹ̀ so eléyìí bí pé òun ló máa dáa jù láàrin àwọn government eléyìí wọn ò ríyàn dìbò fún àtọ́ àtọ́ máa ṣe lé o máa ṣe kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe eléyìí ẹranko tó da awọ èèyàn bora ibo ni táwọn èèyàn bá mọ̀ nípa ẹranko nìyẹn. change station. nothing. Yeah, I'm so sorry for the delay. um, first of all, mo kọ́kọ́ fẹ́ commend the effort every one of you um, lórí last meeting wa torí tí ẹ̀yin náà bá wulẹ̀ dáadáa tẹ́ bá wo ẹnu ọkọ ẹ rí i things has been changed for good. Um, Yorùbá dẹ̀ ní àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà. Yeah. àjòjì ọwọ́ kan ò ṣe kíni kò gbẹ́rù lórí so thank you thank you thank you so much. <laughs> sir ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ jù because ọ̀pọ̀lọpọ̀ ló máa ní iléeṣẹ́ pé tí wọ́n bá mú àbá wá ní méjì mẹ́ta nǹkan tó bá wọn nìyẹn ló máa ṣe pé suggestion wa ẹ ṣe gan god so ọpẹ́ mi kejì lọ sọ́dọ̀ precious because suggestion ẹ̀ mú wípé Then I really, I'm really grateful. God bless you. Ọlọ́run bá ní ká dúpẹ́ fún nǹkan tí yóò bá ń ṣe unity àti gbogbo bí àwa gan ṣe cooperate láàrin ara wa kò sí nǹkan tèmi lè dà ṣe. Àbí o, àbí o, àbí o. Yeah, um, I think the next. okay, sorry, sorry, sorry, sorry, my bad. Um, ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Um, mo believe pé gbogbo wa mọ̀ um, Chief Pius dada. Chief Pius. Miles, yeah. Yes, of course. Mm-hmm. so wọ́n ti win ní primary election wọn. Oh, wow. so mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n wá láwọn fẹ́ ṣe little get together so àwa náà dẹ̀ fẹ́ ká bá wọn plan event yẹn. Oh, wow so now um, èmi um, àti wife wọn ti sọ̀rọ̀ so n ta fẹnu kò sí ni wípé kí representative wá láti company wa kó wá gba order then tẹ́yìn náà bá tún wá ní additional one way or the other yàtọ̀ sí tán fẹ́ fún yín bí order then you can add to it so a lè níyọ̀ a lè ní magi sugar a lè dùn dáadáa so ẹ̀hẹ́n ṣe ti understand so um, ẹ̀yà yan èèyàn mẹ́ta lára àwa representative tàwa níbàyìí so ẹ̀yin tó ju yín gúnrégé dáadáa yìí ni o so ẹ lọ sí ọ̀dọ̀ chief so ẹ lọ gba ọ̀dà yẹn wá. sir ẹ jọ mo ní suggestion sir èmi fi pé bóyá kẹ́ mú inú wa tó máa lọ so that there won't be any sentiment pé bóyá akọ mọ́ra wa kà láìka ọ. oh sentimental bíi ti báwo ọ̀gá ti sọ already wọ́n ní ká pick anybody láàrin wa ọmọ ọba. Our tá represent each department la wà so we can just choose by ourselves Abi, what do you think. Abi, ẹ tó bá dẹ̀ jẹ́ pé yẹn máa fàkùn sínú like she said bóyá kémi fúnra mi dẹ̀ pick láàrin yín gbà yẹn. àbí oh, eh? kẹ̀tẹ̀ appoint èmi kí n pè máa kọ́ pick ẹ̀ra. Eh, ṣé ṣó ṣó o ní lọ sọ́jà lọ raṣọ èyí ló máa lo fẹ́ lọ sọ́jà lọ raṣọ ò ṣe kankan. Eh, okay okay okay one plus another two so yeah, two any other person three any other person four any other person five I'm a. <laughs> I would like to say uh, big thanks for you coming down to this uh, beautiful apartment. Yeah, I'm Komolafe Kolawole. I'm um, personal PA to Pius, His Excellency Honorable. I mean, our excellency to this personal honorable chairman to House of Assembly. I mean this state. I would like to say a big thanks for you coming. Um, hello. Am I talking to someone? Okay. Ẹ jọ̀ọ́, I don't know what you guys care for. We have a bripo. Iyán, ọ̀fadà, ìkọ̀kọ̀rẹ́. Sorry, what's Uh, I'm from I'm from I'm from Ijebu Ileshan to be precise. I Accent mi ni ọmọ Yefunbi ọmọ Bafunbire Kunijosin November twenty. That's just it. I don't know if you want me to get you every people, you can correct. We're all far available here. Yeah. Yeah. Ah, okay, okay. Welcome. In your kú what can we do for you? Ẹ ẹ wo honourable ní pẹ́ dé, wọ́n wàá join oh, oh, okay. Thank you very much. That's too good. For more information, I would like to introduce to you. This is a guy from Laura that's just an asset, or just to be precise uh, his um, king's names are ọba aláàfin ọba tí kò gbọdọ̀ he just came back from he's the head driver of this house hey, give it to him give it to him he is the one and uh, his honourable pious láti lọ kákàkiri láti drive on àwọn imam drive on iye driver. ẹ wo ẹ̀yin ìyá mi ẹ kú ìjókòó dàbùn ṣe mọ̀ pé kò sí bí ọbọ̀ ṣe wà ìyẹn ò bí honourable hmm. ẹ̀wọ̀n ò ní ẹjọ́ jẹ́ bí ẹrú. Hmm. wọ́n sì lẹ́ni tí wọ́n ránṣẹ́ bíi pa ṣe wá rí àwọn tí wọ́n sọ̀rọ̀ náà nísìn ẹkú mọ̀ pé mi èkó ta wà yìí ògbòlì sàkí máa ṣe bí ọ̀rá ni èkùnkùn náà máa ṣe bí ẹran ni kò tí yé yín ẹlò gbogbo èdè sì pọ̀ nù èkó ẹlòmí ọmọ kan ṣe di òfò èdè ìranù tí ò yéèyàn ẹ dákun ẹrú tí wọ́n bá náà nísìn ẹrú ni ẹ jẹ́ ẹ lè mọ́ gbọ́n jẹun wí o. Um, hmm. ẹ má bínú àti ẹrú àti ìránṣẹ́ same position lọ́jọ́ wa ni abi. let me let me burst your brain. you can see you can see what i'm saying i like that question we are all equal before god Eru Oba, because eh, <laughs> ọmọ tí Ojo bá pa <laughs> ebi ló ma pa mẹ <laughs> that just it he is a driver. Is excellency ẹ dìde dìde dìde his excellency is here. my name is honourable pius Federal House. you welcome sir. thank you sir. thank you. your excellency. yes. yes sir. Uh, Uh, you guys are from Keto Event Planning Company. Yes, sir. that's good. Nǹkan tí a so really ò Check ìpọ̀ rárá. Nǹkan tí a fẹ́ so really rí It's not my department. Let him stay full. Stop. Uh, uh, before I was rudely interrupted tí mò ń sọ ni pé madam ló máa take care yẹn it's not my department okay and she will join you very very soon enough okay hello babe can I see you one minute. okay sir. Just you, just you. Sorry, a minute, please. A minute. I'm coming. ẹ kú jókòó ẹ sáré nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ó ṣe tẹ̀lé wọn lọ́hùn ọ̀rẹ́ ìfọ̀sọ wọn ni. aṣọ. ee àbíṣe máa fọṣọ ọ̀gá ẹ dàkún ṣé mo lè mẹ́yìn. anyways i'm from Ekiti State. Ekiti Ah, have ah, ah, you married. about to. ah no it's not good though now i wish it be to my future wife o oh. <laughs> you don't mind o. Oh. Aw, you're too late. ah. <laughs> nothing late in front of God o. <laughs> uh, you're too late bro. Eh, eh, Kiki Oh, okay. Are mu taking? Taking. Yeah. You mean she's pregnant? Yes, you got it. <laughs> <laughs> حبيب من to touch me with his filthy hands. I'll show him the lesson that I will never forget in his life. Uh, precious oh, yeah. so tí wọ́n ti drop ẹ̀ school kọjú sí ìwé ẹ̀ o má lọ́ọ́ máa ṣeré káàkiri o ṣètìbọ́ so tó bá ti ṣe tán school ṣáà dúró síta ibi tó máa ń dúró síta á lè easy fún mi láti rí ẹ má lọ máa fò kiri tí màá dé màmá máa wá ẹ kiri tí wọn pe ẹ mo ní láti kiri tí bá ti mú ẹ màá lọ fi ẹ sọ́dọ̀ ìyájú mi so èmi á lè continue lọ máa ṣe kiri mi tí bá lè ti ṣe tán màá ti padà wá mú ẹ máa jọ wà bọ́ńlé ó ti gbọ́ ó pélé tẹ̀lé mi lẹ́yìn. sáré sá ṣeré pa ṣeré pa gbogbo ara ẹ ló ń gọ́ọ̀mù yìí ẹ ó ti làágùn gbogbo ara ti yọ̀bọ̀yọ̀bọ̀yọ̀ eré ẹ pọ̀ o kọ́ ló ń ṣàánú ẹ̀ ìyá ẹ rà mà. Ah, ìyá mi precious ṣé dáadáa ni. ìyá sídà ẹ rà mà. ẹ mo tuntun mọ́ ọmọ yín dé jàre mo fẹ́ kiri ìrọ̀lẹ́ lọ so mo ní kí n wá mu sí ibà tí bá ti ń padà bọ̀ máa mu wàhálà ẹ̀ pọ̀ òun gbalẹ̀ wọn fọfọ ẹ̀ kúkú mọ̀ ìrìpẹ́ ah, ah. ṣe máa. Ah, don't want to go why eh why oda oh, if you say you don't want to go where will I take you eh why will you say you don't want to you go. Mom, I don't want to go. Ah. You are saying you don't want to go, you don't want to go. You know that. Me, the máa mú ẹ káàkiri, kí máa mú kiri kirikiri nú Eh? so that you can be comfortable whatever it is But you must see me. you understand èyàn máa ṣe wàhálà nítorí ìfọkànbalẹ̀ tí kínú yín lè dùn ẹ ní mo gbọ́ wàhálà tí yóò ń jára bá nítorí tí ẹ ní appreciate ẹ. ó dẹ̀ tẹ́lẹ̀ mọ́ you don't want to go you don't want to go you don't want to go o fẹ́ kábùkù wàá tẹ́ wàá tẹ́ o wàá tẹ́ wàá fi àtẹ́tẹ́ dì njọ́ ló bẹ̀rẹ̀ sí ní gbómi lẹ́nu in fact kò tiẹ̀ nídìí tí ẹ ti dánú bí mi gan pàápàá ó yẹ agbérù mi you don't want to go dẹ̀ tẹ́lẹ̀ mọ́ you don't want to go you don't want to go wọn wá báyìí sọ̀rọ̀ ẹ̀ ní pọ́tù yẹn gbẹ́rù mi. There are times to talk and time to shut that mouth. There are times to talk In time to shut that mouth. You've been sitting here for how long? Everybody join me and say. Jimmy has been waiting for you. Let's go home. Talk. time Why? Shut that mouth. Why don't you want to go home? So what are you doing here, sitting down alone? Come on, let's go home. Mommy Jimmy has been waiting for you since. let's go home. Go. There are times to talk and time to shut that mouth. Ah, precious wà bí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí gan oúnjẹ òun ni òun ní kọ́ọ̀pù ráìsì fún oúnjẹ rẹ̀ sí lọ́wọ́ ẹ òun bọ̀ ẹ má pẹ́ má pẹ́ kó tètè wá mú un má pẹ́ ah mo dáná ibi tí mo wá ní kó bá mi wá ọmọ lọ ẹ ẹ ah bàbá mi ibo ló ah, ti rí. mọ́mí tẹ bá ọmọ mi tó lọ jókòó sí òun nìkan ló lọ dá jókòó ọmọ yìí mi ò mọ bó ṣe ń rìnrìn kúrìn báyẹn kí ló ń ṣe ń bíbáyé ó rà oníkòsí akílẹ́jọ́ fi lọ́lé oníkòsí ó yá nìṣó ńlé ó lóun ò lọ́sẹ̀. ìwọ ọmọ yìí kí ló dé kí ló ń wá kiri ẹ wọn lò lọ jókòó síbi aginjù kan kí ló ń wá kí ló ń wá ń bẹ àbọ̀ ọgbọ́n tí wọ́n sọ ni ẹ kó kàn jókòó kalẹ̀ ń bí báyìí wàá kàn déédéé lọ ṣọfẹ́ kó bá mi ni wọ́n ti wà kí ló ń wá ẹ ọmọ tí mo bí ò mi lápá tẹ́ńṣọ̀n ṣé wọ́n ló fẹ́ fún mi lápá tẹ́ńṣọ̀n ni. ẹ yà sọ fún ìyá ẹ o torí ẹ ní ìgbàlẹ̀ mọ́. Hmm. mami ẹ jẹ́ kí mi sáré máa lọ yes àmì o jésù àmì àmì o jésù àmì o àmì. What? ibi ni wọ́n jókòó sí. kí ló ṣe. mo ti wọ ẹnu ilé mu kò dédé dé tàbí ìwọlé tó kájọ sí ibà kò dẹ̀ ṣe ń ka gọ́gọ́ kí n lé látàárọ̀ ni o dẹ̀ ní nothing what is wrong with you did your teacher beat you. what is wrong me. What do you mean nothing? Tell me now. I know something. This is not my daughter. You fought with your friends. Someone took your money. What is now the problem now? Anything from anyone about anything that happened here. I'm gonna kill you. Good. Hmm. Tell me. Ah, okay, you know what? I'm not going to fight anybody. I not fight anybody. What's the problem? Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò tó fún mi kí ló ṣẹlẹ̀. Ó dẹ́jú nọ́ọ̀tì nọ́ọ̀tì nọ́ọ̀tì ṣé fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tì lọ́wọ́ ẹ ni. Ah yóò lè bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ bò fún mi. ah precious precious. One bell, one bell, lóde, there are times to talk and times to shut that mouth. There are times to talk and times to shut that mouth. Egbò wàdà jìnnà ń bẹ lọ́pọ̀ ọ̀pọ̀ ẹni tí wọn kò lè bẹ́ẹ̀ nìkẹ́ni sọ. ènìyàn ló kẹ́sìn lóró ẹṣin oníkà ẹṣin wọ̀ ṣe gentle animal ọmọ adarí wọnú wọn sọ ọ di káníbà ṣùgbọ́n ọmọ àlè lórí inú tí kò bí ọmọ àlè náà bẹ́ẹ̀ tí kò gbọ́ o ọ̀rọ̀ yìí ta kókó gidi gan-an. ṣùgbọ́n ṣe ara ẹ léṣe ni. ó ní ṣó fẹ́ ṣe ra ilé ah, ah, eh, ah, ṣe ni. àbí kí ló ṣẹlẹ̀ ṣé nǹkan kan ṣe ni. ṣèbàjẹ́ wọlé ni báwo ṣe fẹ́ mọ̀ nǹkan kan ṣe. no no no no no no no tó bá ní gbẹjọ kí ni gbogbo ilé ìgbà ẹ. <coughs> sọ fún wa náà bí eh, òun bóyá tó bá ti sọ fún wa ó máa rí solution sí problem àbí àkínṣọ́ rẹ̀ mọ́ ni. There are times to talk and times to shut that mouth. There are times to talk and times to. Bóyá kí gbogbo akókò máa kéré báyìí. Kí ló kí ni náà kí ló dé náà báyìí? Ọ̀rọ̀ náà sọ́kọ́ tó ṣe náà sí kankan. má ṣe bo bokú bo rárá àgbòhùn sókè wọ́n ní ni bẹ́ẹ̀ ni bá dákẹ́ láyé tara rẹ̀ o báyìí sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ kíní kan o ẹnu mi kọ́ lẹ́ ti gbọ́ yẹn o àwọn ikọ̀ kò ń bẹ lóde o ọmọ mi tẹ́tí gbọ́ there are times to talk. àwọn ajẹ́rìí. kí ló wa dáa. Jìnnà ń bẹ lọ́kàn ọ̀pọ̀ ẹni tí wọn kò lè bẹ́ẹ̀ nìkẹ́ni sọ. ènìyàn ló kẹ́sìn lóró ẹṣin oníkà o ẹṣin wọ̀ ṣe gentle animal. ọmọ adáde kúrò wọ́n sọ ọ́ di káníbà. bọ́mọ àlè lórí inú tí kò bí ọmọ àlè náà ń tẹ́ o ọ̀rọ̀ yìí ta kókó gidi gan-an. Sundanda kandere, Marian dan sundere. Times two, times two, times two, that's my house. Ìgbà tó tá ló yẹ ká ṣe kókó. Times two, talk and talk. That's my house. Ohun gbogbo lásìkò wà fún o. Times two, talk and talk. That's my house.

Everybody join me on the Pẹ̀lú tó mọ̀ time to tó that dá nínú ìlànà wà ìbí máa wá fún ìtọ́jú ẹ̀rẹ́. Ìgbà tí ọ̀hún jẹ gbèsè. There are times to talk and time to shut that mouth. Come on, have me. Let's find you a job. Yeah. I'll do anything for you. wọ́n ní kò sọ̀rọ̀ sókè Oh. Ẹ sì gbàgbé position rẹ̀ ní ṣẹlẹ̀ máa kọ́ ọ̀pọ̀ ẹ̀kẹ́. Wọ́n bẹ̀ wọ́n bẹ̀ lóde dẹ̀rọ̀ time. That man. Yeah. ìbùwàdà nọ́ńbẹ́ lọ́kàn ọ̀pọ̀ ẹni tí wọn kò lè bẹ́ẹ̀ nìkẹ́ni sọ. ènìyàn ló ń bá ká ní ìlú. Ah. báwo ni eh. honourable nǹkan ah, ó dàbí kó mú ojú ẹ dáadáa. Oh, ok. honourable <laughs> bàbá ògbólógbò ó tún di ah. ó gbé nǹkan ìṣẹ́nu wúyẹ́ kò yẹ káwọn èèyàn mọ̀ lè ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn o. bá ṣí òsín kan níbẹ̀ látàárọ̀ ṣe bí kókó ra kọ́ńdọ̀m tá a máa fi ṣe mọ́ tá a máa ṣe roubaram na um, Honorable Pius Labi. There are times yeah, to talk and time to shut that mouth. All right, no problem. There are times to talk and time to shut that mouth. Everybody join me and sing. There are times to talk and time to shut that mouth. There are times to talk and time Good day, sir. to shut that mouth. Yes, sir. We are from the state CID. um, DP ló wọn sí wọn ní ká fún yín ní invite. There ìbẹ̀rù láyé jẹ́ o, ọ̀rẹ́ mi. Yes, sir. Thank you. Má ṣe bo boku bo mọ́ra gbóhùn sókè. Wọ́n ní kò sọ̀rọ̀ sókè ọmọ ṣe bẹ́ẹ̀ tara rẹ̀ á o bá ilé sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ kìíní kan o ẹnu mi kọ́ lẹ́ ti gbọ́ yẹn o àwọn ìkókò ń bẹ lóde o ọmọ mi tẹ́tí gbọ́ o àwọn ajẹranjẹgungun wọ́n ń bẹ wọ́n ń bẹ lóde there are times to talk. Shut down. Ah. Ah. Ah. in this world say that I èmi èmi rèpo ọ̀wọ́n èpo yẹn àbá ìrówó rà how can anybody even come to you to say a thing like that o dey believe wọ́n náà wà ń bí ládàbọ̀. kò ṣe pé mo believe sir ẹ ó kàn jẹ́ pé ọ̀dọ̀ mi bí lọ́ọ́ ti report ni but lẹ́tà tẹ̀ ń wò yẹn òkè ló ti wà. orí ẹ̀ tó wá látọ̀dọ̀ ẹ̀ látòkè orí ọ̀pẹ kò mọ̀ mí ni. just phone, one phone call like this ten women agrosíwájú mi. èmi gan wò pé ṣọ́hún èpo ni àbí àìrówó rà obìnrin but who is that person ta lẹ́ni yẹn gọ́gọ́gọ́ tó ní èmi ò ń rẹ́pọ̀. There are times to mm. and time to shut that mouth. There are times to talk and time to shut that mouth. Everybody join me and sing. Times to talk and time to shut that mouth mo rí ìfẹ́ ọrẹ aṣẹ òkú ìjọba kí ló pa wá pa tí a fi máa wà ní orí bẹ́ẹ̀d kan náà tí máa fi fẹ́ ìwọ ló fẹ́ lò ìwọ làwọn enemies yẹn ní politics àwọn enemies ní ní politics àwọn enemies ní ní politics pé kò yẹ kó jẹ́ kó tó máa lò èdè. or in trouble. Prove it. prove it pé mi ò. Gbóhùn sókè, wọ́n ní kò sọ̀rọ̀ sókè, ọ̀hún I want the proof. Tara rẹ̀ o, bá ilé sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ kíní o, ẹnu mi kọ́ lẹ́ ti gbọ́ o. There are times to tell. There are times to talk and times to shut that mouth. There are times to talk and times to shut that mouth. ẹ̀yin náà mọ̀ pé it's not just child abuse tó máa tẹ̀lé kó dá yín lẹ́jọ́ you actually raped rape ẹ̀wọ̀n èjì nígbà yẹn ó máa ṣe wọ́n primary school.

ẹ báyé tèmi jẹ́ ẹ ń sọ̀rọ̀ political career èmi tó yẹ pé ní sí ti máa ń fẹ́yàn ọ máa ń irritate mi ni ẹ mú iye ọkùnrin tó ti kọjá lára mi ni ẹ wọ́n ń political career ǹsìn ìkànnì yìí ọ̀dájú nìyí ṣe é mọ̀ bẹ́ẹ̀ ṣáà ọmọ mi tẹ́tí kọ́ wọn á jẹran jẹgungun wọ́n ń bẹ wọ́n ń bẹ there are times to talk and time to shut that mouth tó bá yẹ pé tó bá wọlé náà ní ṣọ́ọ̀bù ló fẹ́ dìbò ó máa fún ẹ̀ ó ní láti máa ṣe gbogbo eléwo look at you. yébo wa dáa jìnnà ń bẹ lọ́kàn ọ̀pọ̀ ẹni fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀kọ́ ló máa wọlé sáré kí gbogbo ìmọ̀ àwọn sọ pé ọ̀rọ̀ ọ̀tọ̀ rẹ̀ iye tó bá fẹ́ lè kó sọ. excuse me do I look like I care? kí ló kọ́ mi kan internet i'm talking about my life yẹn sọ̀rọ̀ internet ṣẹ́rí o àwọn ọ̀bàyéjẹ́ bíi ti yín àwọn èèyàn burúkú bíi ti yín tó jẹ́ wípé tó bá rí ọmọ kékeré lẹ̀ wọ́n máa bá sùn ni because they are perverts ọkùnrin máa ṣe tiẹ̀ ó máa bá ọmọ kékeré obìnrin sùn obìnrin máa ṣe tiẹ̀ obìnrin àgbàlagbà àwọn ìyá ó máa bá ọmọ kékeré ọkùnrin sùn ẹ wá wọn pa ayé àwọn ọmọ yẹn máa jà létà kò ní dáa torí ẹ̀ mo fẹ́ báyé gbogbo yín jẹ́ ẹ̀yin kàbí ilé ẹ gbọ́dọ̀ máa lọ sẹ́wọ̀n tí mi bá fi yín jókòó inú mi ò lè dùn inú mi ò lè dùn mi ò ní láìfù tèmi ó dẹ̀ ń pẹ́ yín ò mọṣẹ́ tẹ ìgbà mi ṣẹ̀rí àwọn tó wà lókè yẹn tó gbéṣẹ́ fún yín tẹ́ ìbá tètè ṣiṣẹ́ yín àwọn ni mo máa pè. madam fara padà ló fẹ́ sọ́gbọ́ see your price now please it's okay madam ẹ má wọrẹ i ah, will do the needful. better need láti lọ sí òkè rárá kò ẹniṣu ti gbàgbé o. hello report to my office immediately immediately. ọ̀rẹ́ níbi tí ọ̀rọ̀ dé mi rò pé má lè lọlé o. ṣàmà kíyèsí òní bẹ́ẹ̀ oṣù ti gbàgbé deal of my feed this one I man feed eléyìí ni now how can you tell me that níbi tí mo sọ pé mò ń lọ mò ń bọ̀ pé kí nǹkan débi báyìí kí n báyìí sọ̀rọ̀ tọmọ tìyá kí n padà sílé. ọmọ ibo ọ̀rọ̀ yìí ti kọjá. àwọn iṣẹ́ eré ni kí ló ń sọ ọ̀rọ̀ wo ló kọjá ní ọmọ tó máa pè kọ̀rọ̀ tó máa bá sọ̀rọ̀ tó máa sọ gbogbo nǹkan tá a ní fún nílẹ̀ twenty million wà. ẹ nà wọn láti ẹbẹ sí i. wọn bá sọ ló sọ kábàkábà tẹ. ẹ gbọ́ tó sọ. yóò kọ ni. ẹ wọ aṣẹ́ mọ̀kọ́tẹ̀ ń ṣe ṣé ẹ fẹ́ ṣiṣẹ́ yín àbí ẹ̀ níṣẹ́ ṣe àwọn bọ́ìsì kan dá. kí ló ní ká ṣe fún kọjá káwọn bọ́ìsì kan dé price. please please níbi tó dé dùn ẹjọ ẹjọ. ah name your price name your price name your price name your price. There are times to talk and time to shut that mouth. There are times to talk and time to shut that mouth everybody join me and sing. àwọn náà ti gbé ìgbà ìtú lẹ́sìn. nǹkan àti ìgbà tí èmi bá wọn sọ̀rọ̀ ó fi dá mi lójú gbàgbàgbà pé àwọn gan rìsírẹ́tì kan tí wọ́n ṣe àti pé wọ́n jẹ́ kó yé mi pé ìgbà yẹn ìgbà tó ti pẹ́ ìgbà kékeré táwọn náà gbúdọ̀ dán olú aṣọ olú ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n ní ìwé ìjìtàn wà ẹ̀ wo precious jọ nítorí ọlọ́run àbá rìlíìsì chiefu kúrò nínú àhámọ́ tó wà yẹn ó má ti kúrò nínú àhámọ́ ti tán wo a má má ṣe bí tọmọ ti yá lọ padà ni ṣó ti yẹ. Ah. má ṣe bo bokúbo mọ́ra gbóhùn sókè wọ́n ní kó sọ̀rọ̀ sókè ọmọ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwa tá wà láyé là ń bẹ̀ yìí fi mọ́mì tó ti kú lẹ̀ kò sẹ́bẹ̀ kankan tó fẹ́ wá bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ àwa tá jáláyè náà la lè bẹ́ẹ̀. ẹnu mi kọ́ lẹ ti gbọ́ yẹn o àwọn ikọ̀ kò ń bẹ lóde o ara nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ máa fọwọ́ lágbọ́nyàn lòdì gbogbo nǹkan owó owó owó ẹ má fi dìgbà lè fi owó ṣe everything ẹ wo mi ò ní ṣe mi ò lè ní ṣe mi ẹ lè kù síbẹ̀ kò sí. mo gẹ́rẹ́ ara yẹ my friend get out tó bá máa ṣe túnbẹ̀ ṣe túnbẹ̀ jèrè kí ló ṣe tán bẹ̀ tó tó tó tó bẹ̀ tó ń lè ṣan wèrè ah tíbẹ̀ wo ló ń fẹ́ ṣe ṣé o lẹ́mìí olówó ni àbí tó lówó bá fi dá lára ṣé òun lè ṣe kọ̀ọ̀kan fún lówó ni torí pé à ń wò pé kó má wò kó má dàrú náà mà ní gbogbo ilé ìtàfin bẹ̀rẹ̀ náà wíìsì àbí ká fọwọ́ ọpá ká fi mú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí máa bàjẹ́ ju bá ṣe lérò lọ. ẹ wo torí political ambition chief tẹ̀lé mi rò ẹni ẹlẹ́ni tó ti wọlé primary kó má lọ wá fi ilé ìtánìṣe méjì hàn ẹ mọ̀ kọ́ta máa ṣe mo mọ̀ bí màá ṣe handle pressure ẹ ẹ wo madam ẹ fọkàn balẹ̀ ẹ bá ti dé station ẹ sọ fún tì ẹni pé fọkàn wọn balẹ̀ mo mọ̀ bí màá ṣe handle rẹ̀ àà tí ò bá gbà lẹ́rọ̀ yóò gbà lélẹ̀. mo trust yín mo trust yín ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ kí n pa yín lẹ́sẹ̀ lábẹ́ ẹ nídìí kankan. Um, sir nǹkan tó ń try láti sọ ni pé òun mọ nǹkan tí òun ṣe láti reserve sack letter that she needs an explanation. Oh. yes sir. okay. so good mi lè wrap orí mi around anything mi lè sọ pé nǹkan báyìí ni mo ṣe I've been devoted in this office so mi ìdí ẹ lè sọ pé nǹkan báyìí ló lè fa sack letter sir kí ni mo ṣe sir tó bá lè explain fún you? kí n tù ni kí n lámọ̀rí orí ẹ̀ ni o ò fẹ́ gbọ́ àbí ok no problem precious go back to the police station lọ withdraw case tó wà láàrin ìwọ àti Chief Pius kó dẹ̀ remain in company or oh, else. There are times to talk and time to shut that mouth. Kò tó torí. There are times to talk and time to shut that mouth. Everybody join me and sing. There are times to talk and time to shut that mouth. There are times to talk and time to shut that mouth. Precious. There are times to talk and time to shut that mouth. bó ṣe ń lọ yẹn wọ́n ṣe pa máa di ọ́fíìsì mú nìkan ó kúrò lọ́fíìsì yìí tó bá ṣì insist pé orí kéèsì yẹn náà ló máa wà ó máa tún kúrò láyé tó bá ṣọ́ra torí ẹni tó bá ju ni lọ ó máa ju ni nù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tálágbára ń bẹ fà á tó ránṣan níbo ló máa já sí fire ọdẹ orí bó ṣe rí ó dàbí eégún kan tán tán tán tán tán tán worship ń sẹ́yìn ológbòjò idiot. so wọ́n feel pé nǹkan tó deserve ní sack letter ládùúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó ṣẹlẹ̀ yìí tó yẹ kán ṣe continue láti máa bẹ̀rẹ̀ bóyá o tiẹ̀ ṣe máa gbẹ́ ẹ̀bẹ̀ wọn jọ sọ fún mi tó bá yẹ pé ọmọ tí wọ́n bí nínú títí wọn ní irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ṣé ọmọ kan ní pé kó dákẹ́ ni. Ah, kò tiẹ̀ yé mi mo ṣe mọ pé èèyàn burúkú ni máa yẹn ṣá èèyàn burúkú lọ̀gá mi yẹn o pẹ̀lú bí mo yẹ sáàbù wọn tó pẹ̀lú bí mo yẹ fi ara ṣiṣẹ́ tó ní ọ́fíìsì yẹn ẹ wá bìlìfù pé sack letter ni mo deserve lẹ́yìn ìgbà tó jẹ́ wípé àwọn ló ṣẹ̀ mí àwọn èèyàn burú o. mo ga ò bọ́ babe ìwọ gan-an gbogbo orú nǹkan báyìí ń ṣẹlẹ̀ nígbà yẹn ó yẹ kó ti pe mọ́mísí kó explain fún wọn kóun náà mọ nǹkan tó ń go through bí àwọn náà máa mọ nǹkan tóun náà lè ṣe sí ó yẹ kó ti pe wọ́n náà. òótọ́ dẹ̀ nìyẹn o tó bá yẹ pé o ti sọ̀rọ̀ at the right time ni ó possible kí gbogbo eléyìí má ṣẹlẹ̀ ń sìn o ṣe pé kò wù mí kí n open up bọ̀ ìgbà tó jẹ́ wípé anytime tí má ti fẹ́ sùn. màmá rántí nǹkan tí wèrè olórí burúkú yẹn sọ tó máa sọ mi pé òun máa pa mí ti máa sọ fún anybody ni ah. jọ ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ èmi tẹ́lẹ̀ pọ̀ mọ́ kékeré ara mi ni mí ọmọ kékeré ara mi ni mí gbẹ̀mí báyìí ti máa sùn wọ́n pé kí n ti ẹ̀wò bí amòye ní àyà láti sọ fún mọ́ mi àwọn ogun ọ̀rá yìí tèmi ṣáà ọ̀tọ̀ máa ti kiri ọjà lọ. láti pick ara ẹ̀ up ni o máa ní láti start from the scratch ó ti yẹ because o kò ṣáà lè jókòó báyìí kò kàn máa wúra ẹ̀ and i'm sure pé máa yẹn ní police station tó wà yìí pẹ̀lú máa kú sí because ah you are very wicked ah báwo ló ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ. babe ìwọ ni kó kó ra ìgírí kúrò níbi iṣẹ́ mi kò ṣe kúrò láyé nǹkan tó wà important nísìnyí ni wípé máa nìyẹn kò gbọdọ̀ lọ láì má jẹ ìyà iṣẹ́ Because I'm not. I just wanted to be sure because mi mọ̀ bóyá will need mi and mo kàn my mọ̀ bóyá o nífẹ̀ẹ́ mi so that ma lè prove ara mi fún yín kó lè mọ̀ That's why I've been quiet about it. I never want to talk about it. Thank you so much. Thank <laughs> you. yeah, yeah. So, um, I want you to believe that I actually love you. And I hope we win this battle together. Cool. Thank you so much. Yes, uh, I love you. I love you so much. I, I, I, I love you. I understand. I understand. I I don't want to be scared. She, you believe me now. Sure. Are you sure? Yes. Um, I'm actually so happy. And um, I um, I don't even know. But she wants to ní ìwòjọ yẹn tí tó jókòó sínú àlejò tí mo ti ní. So I was ṣé irú wọn bá ẹ ni. Eh, no kò ṣe bẹ́ẹ̀ ro. kò eh, eh, má di pé màá tún wá wá ìmú tán màá tún wá so far tó fa ogun kì í àti ọwọ́ tí mo bá wá ìmú tún sí ìpèsè pé ayẹjọ́ wá ìmú tún. ọ̀pọ̀ ẹni tí wọn kò lè bẹ́ẹ̀ nìkẹ́ni sọ. ènìyàn ló kẹ́sìn lóró ẹṣin oníkà o ẹṣin was a gentle animal ọmọ adarí wọn ló wọ́n sọ ọ́ di káníbà ṣùgbọ́n ọmọ àlè lórí inú tí kò bí ọmọ àlè náà bẹ́ẹ̀ tí kò gbọ́ o. Kundere, Marian Dansundere. There are times to time to talk. There are times to talk and time to shut that mouth. There are times to talk and time to shut that mouth.